nítorí àwọn ọba tó yọ nípò APC sọ̀kò ọ̀rọ̀ Sádélékè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àìní òye nípa ohun tí wọ́n ń pè ní ipò ọba ló fà á tí gómìnà Adémọ́lá Adélékè fi kéde pé kí àwọn ọba kan kúrò lórí oyè láìpẹ́ yìí níbi ìpàdé oníròyìn kan tí ẹgbẹ́ náà ṣe nílùú Òṣogbo ni kọmíṣánná tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ nípínlẹ̀ ọ̀ṣun ọmọọba adébáyọ̀ adélékè ti sọ pé ọ̀rọ̀ náà ti wà nílé ẹjọ́ ṣe ló sì yẹ kí adélékè fààyè gba kóòtù láti ṣe ohun tó tọ́ lórí wọn tẹ́ ò bá gbàgbé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá níjọba ìpínlẹ̀ ọ̀ṣun kéde pé kí ọwọ́ ìgbàjọ ọba adégbóyèga fámọdún àti ààrẹ ti ìlú ìrèé ọba raphael pọ́nlé kúrò lórí ipò wọn gómìnà adeleke sọ pé kí àwọn afọbajẹ ìlú méjèèjì lọ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àtúnyọ àwọn ọba náà kí gbogbo àwọn ilé tó sì lẹ́tọ̀ọ́ sí ipò náà kópa nínú ìgbésẹ̀ tuntun ọ̀hún ṣùgbọ́n ẹgbẹ́ APC sọ pé ìwà òǹrorò àti mímọ̀ọ́mọ̀ pinnu láti dá wàhálà sílẹ̀ láwọn ìlú kan ní ìgbésẹ̀ gómìnà ọ̀hún nítorí kò sí ìlú tí wọ́n ti lè jẹ ọba tí kò ní sí àwọn ọlọ́mọ ọba tí inú ń bí ọmọọba adébáyọ̀ adeleke ṣàlàyé pé àwọn ọlọ́mọọba tí inú wọn kò dùn sí ìyànsípò lọ́nà méjèèjì ti wà ní kóòtù kí ló wá ń kán gómìnà adélékè lójú tó fi sọ ara rẹ̀ di adájọ́ ọ̀sán gangan ó ní ẹ̀ṣẹ̀ tí ọwọ́ ìgbàjọṣe ìjọba tó wà lóde báyìí ni pé òun ni alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀ṣun lásìkò tíjọba ẹgbẹ́ pdp dé ìdí sì nìyẹn tí wọ́n fi pinnu láti yọ nípò tipátipá adeleke wàá ké sí ọ̀ọ́ni ifẹ̀ ọba ẹni ìtàn ògúnwùsì ọwá iléṣà ọba adékúnlé àròmọláràn àti ọwá rọ̀gùn láti ṣí gómìnà adélékè níyè nípa ohun tí à ń pè ní ipò ọba ó ní ìpínlẹ̀ tó mọrírì àṣà ní ìpínlẹ̀ ọ̀ṣun nítorí nínú rẹ̀ ní ilé ifẹ̀ tí gbogbo àgbáyé gbà ní orírun ìran yorùbá wà àwọn ọba ńláńlá yìí kò sì gbọdọ̀ wòran kí olóṣèlú kan po àṣà yorùbá mẹ́rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́